وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة عباد الله اتقوا الله أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم لا يجرمنكم فساد أمرائكم وجورهم على ألا تأخذوا بوصية الله ووصية رسولكم صلى الله عليه وسلم حدثني زيد بن وهب قال سمعت عبد الله بن مسعود قال قال لنا رسول الله صلى الله عليه وسلم إنكم سترون بعدي أثرة وأمورا تنكرونها قالوا فما تأمرنا يا رسول الله قال أدوا إليهم حقهم وصلوا الله حقكم وفي رواية ليزيد بن سلمة الجعفي عند الطبراني أنه قال يا رسول الله إن كان علينا أمراء يأخذون بالحق الذي علينا ويمنعون الحق الذي لنا أنقاتلهم قال لا عليهم ما حملوا وعليكم ما حملتم جاء عن ابن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال من كره من أميره شيئا فليصبر فإنه من خرج من السلطان شبرا مات ميتة جاهلية عن جنادة بن أبي أمية قال دخلنا على عبادة بن الصامت وهو مريض رضي الله عنه فقلنا أصلحك الله حدث بحديث ينفعك الله به سمعته من النبي صلى الله عليه وسلم قال دعانا النبي صلى الله عليه وسلم فبايعناه فقال فيما أخذ علينا أن بايعنا على السمع والطاعة في منشطنا ومكرهنا وعسرنا ويسرنا وأثرة علينا وأن لا ننازع الأمر أهله إلا أن تروا كفرا بواحا عندكم من الله فيه برهان وعن أسيد بن حضير أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله استعملت فلانا ولم تستعملني قال إنكم سترون بعدي أثرة فاصبروا حتى تلقوني وعن الزبير بن علي قال أتينا أنس بن مالك فشكونا إليه ما يلقون من الحجاج فقال اصبروا فإنه لا يأتي عليكم زمان إلا والذي بعده أشر منه حتى تلقوا ربكم سمعته من نبيكم صلى الله عليه وسلم يقول ابن مسعود رضي الله عنه أمس خير من اليوم واليوم خير من غد وكذلك حتى تقوم الساعة ما أن عمر بن عبد العزيز بعد الحجاج ذلك لكثرة الصحابة في زمنه وعن الشعبي قال كان عمر فيما فمن بعده إذا أخذوا العاصية أقاموه للناس ونزعوا عمامته فلما كان زياد ضرب في الجنايات بالسياط ثم زاد مصعب بن زبير حلق اللحية فلما كان بشر ابن مروان سمر كف لجان بمسمار فلما قدم الحجاج قال هذا كله لعب فقتل بالسيف عباد الله إن الأنظمة التي بأيدي الحكومة نيجيريا اختل أكثرها كنظام الأمن والاقتصاد والسياسة والاجتماع والقضاء والحرب والسلم والتعليم والتوظيف الأمر الذي جعل أكثر المسلمين بعيدين عن منهجهم المأثور عن سلفهم الصالح فأنا أنس رضي الله عنه قال نهانا كبراؤنا من أصحاب رسول الله صلى الله عليه وسلم ألا تسبوا أمراءكم ولا تغشوهم ولا تعصوهم واصبروا واتقوا الله فإن الأمر قريب تأملوا يا عباد الله ما ثبت عن عبد الله بن عقيم في هذا يتضح لك شيء من مفاسد الواقعة في الأمراء في السبت قال عبد الله بن عقيم لا أعين على دم خليفة أبدا بعد عثمان رضي الله عنه فيقال له يا أبا معبد أو أعنت على دمه فيقول إني أعد ذكر مساويه عونا على دمه فذكر معايب رئيسكم إن إذا كان كذلك حقا كما كانت أمر ممنوع شرعا نظرا لما يترتب عليه في حق الولاة من إطاحة هيبتهم والدعاية لبغضهم والتنفير عنهم ومن ثم تهيئة الأسباب للخروج عليهم وكل ذلك مما نهى عنه شرعا إضافة إلى أن ذلك من الغيبة المحرمة ومن, ومن سب الأمراء المنصوص على المنع منه وليس ذلك من النصيحة في شيء كما قال سليمان الخواص من وعظ أخاه فيما بينه وبينه فهي نصيحة ومن وعظه على رؤوس الناس فإنما فضحه وإن قلتم يا عباد الله إن هذا في حق الولاة المسلمين وليس للولاة الكفار الفجار الظلمة لقوله صلى الله عليه وسلم إلا أن تروا كفرا بواحا عندكم من الله فيه برهان فهل ابتدرتم أن تذيلوه بدون فساد ولا شر لا شك أنكم ضعاف لا تستطيعون إزالته بدون فتنة عليكم ثم عليكم بالصبر والدعاء اللهم أصلحنا وأصلح أمراءنا اللهم أمنا في أوطاننا اللهم سلمنا من كل مصيبة اللهم اغفر وارحم موتى المسلمين وموتى جامعي كرم اللهم احفظنا وأبقنا لعبادتك يا رب العالمين يا أرحم الراحمين الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه عباد الله اتقوا الله تبارك وتعالى أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أبني فالان أبا فالان أبا أبا ولددا سيكتو مبالا مريا أوري لوا إكي ألون ولولون فما أبني سي ألون أبا kí ọlọ́run ọlọ́run kọ́ máa bá nẹ́bí kọ́ máa bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti àwọn ẹni tí wọ́n tẹ̀lé lànà ẹ̀sìn rẹ̀ tí wọ́n dúró ti dáadáa ti ọjọ́ ẹ̀san ẹ̀yin ẹrú sí ọlọ́run ọba ẹ bẹ̀rù ọlọ́run ọba àlekè ọlá ẹ máa tẹ̀lé tọlọ́run ẹ tẹ̀lé tòjíṣẹ́ ẹ tẹ̀lé tàwọn ẹni tí wọ́n jẹ́ aláṣẹ yín ìbàjẹ́ tí ń ti ọwọ́ àwọn aláṣẹ yín wá àtàbòsí tí wọ́n ń ṣe ẹ má jẹ́ ọmọ yín dẹ́ṣẹ̀ débi wípé àsọ́ọ̀lẹ̀ tọ́lọ́run ọba sọ fún yín ẹ̀ nílò àsọlẹ̀ tá nẹ́bí sọ fún yẹn nílò nípa àwọn aláṣẹ yìí afáwọn sẹ́dùn ní wàhálà ó ní mo gbọ́ Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó ti jó yé wa irú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí pé yóò padà wáyé o anabi sallallahu alayhi wa sallam ó ní tí mo bá ti lọ tán ẹ padà rí àwọn afọwọ́lágbani lójú nínú àwọn aláṣẹ ẹ padà rí wọn ẹ sì rí àwọn kankan tí ò ní tẹ́yìn lọ́rùn lára àwọn aláṣẹ yín nígbà tẹ́mi ànẹ́bí bá lọ tán àwọn sọ̀hábà wa bí ànẹ́bí léèrè ń jọyọ̀ yìí pé fọ́mọ ti àmúrùnà ya Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run kí ló wá fẹ́ pa wá láṣẹ pé ká ṣe tá a bá ti rú àwọn aláṣẹ afọwọ́ lágbáni lójú bẹ́ẹ̀ yẹn anabi sallallahu alaihi wasallam ni wọn dẹ́sẹ̀ ni wípé ẹ̀tọ́ wọn máa fún wọn ìtumọ̀ rẹ̀ ni pé ẹ fún wọn ní níbi dáadáa tí wọ́n bá parí láti ẹ̀ṣẹ̀ nìkan ní kẹ́ ẹ má gbà àti pẹ́tọ́ yín tí wọ́n fi dùn yín ẹ béèrè lọ́wọ́ ọlọ́run ẹ fà wọ́n lẹ̀ kí wọ́n máa rù lọ bẹ́ẹ̀. inú ẹgbà wa mi Yazid ibn Salama al-Ju'fi lọ́dọ̀ alimami Tabarani wọ́n ní ẹnìkan bí anabi léèrè sallallahu alaihi wasallam pé èrè òjíṣẹ́ ọlọ́ tọ́bajá sí pé àwọn aláṣẹ wa wọ́n ń gbẹ̀tọ́ wa wọn ò fún wa ìyẹn ni pé ẹ̀tọ́ tí wọ́n ń gbà á ìhun tó yẹ ká fún wọn lẹ́tọ̀ọ́ wọ́n ń gbà á wọ́n ní kí wọ́n san owó orí wọ́n ń san gbogbo nǹkan tí wọ́n béèrè fún à ń ṣe é ṣùgbọ́n wọn ò fáwọn alẹ́tọ̀ọ́ wa ọwọ́ àbí ànábì léèrè pé ṣé ká bá wọn jà á ànábì ni ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ má bá wọn jà o ẹ má bá wọn jà o ìwẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n bá hùwà wọn ni wọ́n á rẹrù ẹ̀ èyí tẹ́yìn náà bá dẹ̀ sí ẹ̀yìn ẹ̀ ẹgbàá mi látọ̀dọ̀ afáwà Abdullahi ibn Abbas رضي الله تعالى عنهما. ولا wá látọ̀dọ̀ النبي صلى الله عليه وسلم òjijì Ọlọ́run ní ẹni yóò tọba kórìíra kankan nínú tálàṣẹ rẹ̀ ń ṣe kọ ya ṣe sùúrù o torí pé ẹni yóò tọba ṣàtàkùn aláṣẹ níwọ̀nba yín ṣìkan tóńtọ̀ ń bá kú ó kú sípò ẹlẹ́ṣẹ̀ ẹ̀rí afárá Junada bin Umayya ọ̀là wọlé tán ọ̀bá dàbí ní sọ́mìtì. radiyallahu ta'ala anhu wa àrùdọ nínú àwọn sàábí oúnjẹ Ọlọ́run ni ọlá rẹ wá ń ṣe ó sì kì í gbà yẹn àwọn wa sọ fún yín pé Ọlọ́run ṣàtúnṣe ìlera rẹ rẹ ọ̀rùn bá dà dákun bá wa sọ̀rọ̀ kan tó ṣe bó ṣe ọ láǹfààní jùlọ tó gbọ́ látọ̀dọ̀ wa ọba dà níbẹ̀ ni ọlọ́wà pé ó ní àníṣe ń pè wá ń jọ kan wọ́n ní ká fóun lálùkáwà ní wípé àwọn ti do nígbàgbọ́ òdodo àwọn sì máa ṣe tànẹ́bì gbogbo ògbà wọn là fún lálùkáwà ni a fún ńjọ yẹn nínú àlùkáwà ní gbà lọ́wọ́ àwọn ńjọ yẹn ni wípé a máa gbọ́rọ̀ sálàsẹ̀ lẹ́nu o tọ́ba ti ń pàṣẹ dáadáa á dẹ̀ sì ọba ọba á tẹ̀lé nù sòrò á tẹ̀lé nù rọrùn ó nínú tá nẹ́bí tún sọ fáwọn ọjọ́ kan tó ní káwọn tún fàlùkà wà nílẹ̀ yìí táwọn máa lo ìlànà yẹn òun ni wípé kódà àwọn fọwọ́ lágbani tí wọ́n bá tún já láṣẹ wa á tún gbọ́ tiwọn náà o ẹ̀rí lórí nǹkan tó bá dà àti wípé àwọn ẹni tí wọ́n bá jẹ́ aláṣẹ yẹn wọn ò bá afọwọ́ lágbani a gbọ́dọ̀ bá wọn fa àṣẹ wọn kí wọ́n pàṣẹ kámi ò ní múlẹ̀ táṣẹ yẹn sì ṣe ń tọ́lọ́wọ́n ọba kọ̀ yóò múlẹ̀ ni o àǹsọ̀sọ́ la sọ pé tí ọba fi ní múlẹ̀ tá a bá fi ní gba tiẹ̀ yóò jásí parí àìmoore kan tó fojú hàn lọ́dọ̀ ọlọ́run tó sì lẹ́rìí lọ́dọ̀ ọlọ́run àrí lára wọn nígbà yẹn la sọ pé òun tẹ́ wí àwọn ò ní gbà ẹ̀rí Usayd ibn Hudayr wọ́n ní arákùnrin kan lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam ó nílò òjíṣẹ́ ọlọ́run mo fẹ́ kọ gbèmí náà ṣiṣẹ́ kí n ṣe gómìnà gẹ́gẹ́ bó ṣe yẹn lágbájá tàmẹ̀dùn pé bó ṣe gómìnà amúsọ̀sálá wa sọ fún báyìí kí a ah, ah, ẹ padà rí lẹ́yìn ìgbà tí mo bá lọ tán àṣàrọ̀tà àwọn afọwọ́ tí wọ́n máa jẹ́ aláṣẹ fún yín tí wọ́n máa jayé fàmílétè tutọ́ ẹ padà rí nígbà tí mi bá lọ tán o torí bẹ́ẹ̀ ya ní sùúrù tẹ́bi wá pàdé mi ànẹ́bí o sallallahu alayhi wa sallam nínú àsọlẹ̀ tá ànẹ́bí tún sọlẹ̀ afáwà Zubairu bin Adi. wọn ní a lọ bá bin Malik nítorí pé òun náà làgbà níjọ́ yẹn àwọn akégbàjáde lọ bá nǹkan táwọn yẹn ń pàdé lára Hajjaj bin Yusuf ìwọ̀n Anas sọ ni wípé ẹni sùúrù o ẹ ṣe sùúrù ẹni faradà o nítorí pé àsìkò kẹwọn ní dé báyìí àfikọ́jà sí pé yìí tí ó wà máa máa burú ju èyí tó ti wá tẹ́lẹ̀ lọ. ẹ̀rí bí ọjọ́ ayé òsì wa máa rí ní láéláé títí tẹ́ fi pàdé ẹlẹ́dàá yín afáwọn anas wa wí níparí wípé ọ̀rọ̀ tí mo sọ yìí mo gbọ́ lẹ́nu anabi yìí ni sallallahu alayhi wa alihi wa sallam afáwọn abdullahi ibn mas'udin radiyallahu ta'ala anhu wa arda wọ́n wá ń ṣe àlàyé lórí hadith yìí wọ́n ní tùmọ̀ ohun tá anabi sallallahu alayhi wa sallam sọ ni wípé àná yóò lóore jẹ nílọ o òní ó sì dájọ́ lálọ́ bọ́jọ́ ayé ó sì máa rí nìyẹn títí tá a lè kìyàmọ́ ọlọ́run ọba òbí dé àní máa pariwo pé aláṣẹ kan burú àfi kọjá sí pálásẹ tó máa máa wá lẹ́yìn àtúburú jù yẹn lọ. kódà wọn lè fọ Abdullahi ibn Mas'ud nínú Fathul Bari wọn ní kèsì báwọn ń sọ wípé ìdẹkùn ibi àwọn èèyàn máa rí jẹ mímu dáadáa lánàá wọn ò ní rí jẹ lónìí kì í ṣe mú gba lérò nìyẹn. ṣùgbọ́n àwọn olùmọ̀ wọn máa tán lórílẹ̀ wọ́n sì mọ́ tá a bá wo ọ̀rọ̀ yìí dáadáa á rí i pé àjájò padà wáyé nínú àwọn aláṣẹ tí wọ́n ń jayé fàmílétè ń tutọ́ lọ́wọ́ lẹ́yìn lẹ́yìn rẹ̀ lápadà wá rí Umar ibn Abdul Aziz rahimahullahu ta'ala lápadà rí wọn. sẹ́tùmọ̀ rẹ̀ ni wípé atúnpadà rí ọjọ́ ayé tó da lẹ́yìn ọjọ́ ayé tó burú tó ti takò ohun tá nẹ́bì sọ àwọn àfààní kò rí bẹ́ẹ̀. wọ́n ní nítorí wípé Hajjaj ibn Yusuf tòun ti wípé ọ̀yà kò kí ọ̀pá kíkà sí àwọn sọ̀hábà pọ̀ lásìkò tiẹ̀ ju àsìkò Umar ibn Abdul Aziz lọ pípọ̀ àwọn àfáà yẹn náà wá lásìkò fi máa lóore táwọn àfáà bá ti ń dínkù àsìkò máa burú àfáà wa Sha'bi wọ́n ní Umar ibn Khattab radiyallahu ta'ala anhu àtàwọn ẹni tí wọ́n tún wà lẹ́yìn rẹ̀ lásìkò ìṣèjọba wọn tí ó fi yé wa wí pé òní ọmọ adájọ lálọ àní ọmọ adájọ nílọ Umar ibn Khattab radiyallahu ta'ala anhu àtàwọn tó tún wà lẹ́yìn rẹ̀ nínú àwọn aláṣẹ wọ́n ní tí wọ́n bá gbá ẹlẹ́sẹ̀ mú wọ́n á mú sáàrin àwọn èèyàn tọ́ba wé láwà ni wọ́n tú láwà ní lórí ẹ̀ ibi káwọn èèyàn bá rí ipò láwà ní lẹni tó dáràn yìí wọ́n á tú láwà ní lórí ẹ̀ báwọn ọmọọrù ṣe máa ń ṣe nìyẹn kí wọ́n tó jẹ́ èèyàn níyà ìyẹn ẹni tó dẹ́sẹ̀ yẹn. nígbà tó wá di àsìkò Ziyad òun bá mú south ẹ rí i pé kí nìyẹn yàtọ̀ sí i láwà ni wọ́n tú lórí ẹni yẹn kí wọ́n tó jẹ́ níyà súnmọ́ Ziyad gbà tó di àsìkò ṣèjọba tiẹ̀ òun bá mú pàṣán á lu ẹni á fi lu yẹn ẹni kó ti yàtọ̀ ó tún ti gbé pẹ́ẹ́lí sí ìgbà tó wà di àsìkò mọ́sá bọ̀nù sùbẹ́yọ ìyẹn yóò dín àgbọ̀n ẹni tó bá dẹ́sẹ̀ tó bá mú tàbá yìí ìrùngbọ̀n gbọ́dọ̀ wà ní àgbọ̀n rẹ̀ ó sì wà nípò ẹlẹ́sẹ̀ burúkú ìkan àdá sẹ́ni tó wá ní ògbọ̀n yìí là sàkọ́lé rẹ̀ kótó ti bàjẹ́ ní àyọ̀ kọ̀ọ̀kan dín àgbọ̀n rẹ̀ náà ìgbà tó wà àsìkò bíṣọ̀rọ̀ bọ́n Marwan ìyẹn á wá mú èso yọ kàn án mọ́ àtẹlẹwọ́ ẹlẹ́sẹ̀ sẹ́ni pé kí gbàtọ́ wá di àsìkò hajjaj hajjaj mi yóò sùn fún ní gbogbo èyí táwọn aláṣẹ yìí ń ṣe eré ni àpárá ni wọ́n ń dà tẹnìkẹ́ bá kẹ̀ ti sẹ̀ anìkan lọ mú wa tí wọ́n bá ti mú dé báyìí yóò dùn bọ̀ ẹ̀ ní yóò pàdánù abẹ́ orí ẹ̀sọ́ mi bóun ṣe ṣe nìyẹn ẹ̀rì pa tuntun fún ayípẹ́ wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sínú àwọn ẹni tó pa ó sì lọ bí one hundred twenty four thousand tó pẹ́ tó ṣe pé pẹ̀lú sábàbí hajjaj lẹ́mí wọ́n fi bọ́ ẹ̀rì ẹ̀yẹn ló sìn ọlọ́run ọba tábánikà wo àwọn ètò èyí tí ń bẹ lọ́wọ́ ìjọba nàìjíríà láti pé gbogbo ẹ̀ pátá ló ti dojúrú ṣètò ààbò làbọ̀ yípo lógún régé ni àbí suná ẹ̀sùn ọyẹ tí ẹ̀mọ̀ bí dọ́là ṣe tún bó ṣe tún ṣe nísìn ṣé ọ̀rọ̀ òṣèlú ló yanjú ni àbẹ́tò ìdájọ́ àbọ̀rọ̀ ogun àbọ̀rọ̀ ẹ̀kọ́ àbí kéèyàn kẹ́kọ̀ọ́ kó rí sẹ́sẹ̀ kò sí èyí tó wúlò nù gbogbo ẹ̀ alámọ̀rí yìí tá a bá wò ó ti fẹ́ sọ pípọ̀ náà àwọn mùsùlùmí dẹni tí wọ́n ń jìnà sí mẹ́nhẹ́jù wọn ìlànà wọn tí wọ́n jogún lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú rere tí wọ́n ti lọ. kí ni ìlànà tá a jogún lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú tí wọ́n ti lọ nípa àwọn aláṣẹ tí tó dàrú mọ́ lọ́wọ́. àfáwọn anasun malik radiyallahu ta'ala anhu ó ní àwọn ẹni tí wọ́n jágbà lágbà nínú àwọn sàábì òjíṣẹ́ ọlọ́run ọlọ́run kọ́ bá ní yọ́nú sí wọn sallallahu alaihi wa sallam irun táwọn ènìyàn máa ń sọ ni pé ẹ gbọ́dọ̀ bú àwọn aláṣẹ yín o ètò ọba àdàrújú bẹ́ẹ̀ lọ ẹ̀rì bí nàìjíríà ò ti rújú bí ò ti ráàyè kódà afẹ́ ẹ̀ máa mọ̀ yàtọ̀ yí pé eléyìí lálùsùn lẹ̀ eléyìí nìyẹn sálùsùn lẹ̀ táwọn ẹlòmíì bá jókòó látàárọ̀ tí lóbi tu ọ̀rọ̀ aláṣẹ wọn máa ẹ gbọ́dọ̀ bú àwọn aláṣẹ yín o ẹ má jàǹbá wọn o ẹ má yapa wọn lórí dáadáa o ẹ sì ṣe sùúrù ẹ payọ̀ ọlọ́run kò ní pẹ́ kò ní jì tọ́wọ́ ó fi bà wọ́n o ẹ̀rí wọ́n ní ká tún ronú sí nǹkan tó rinlẹ̀ látọ̀dọ̀ àtúnlẹ̀ ìbọn náà ọ̀kẹ́ tá a bá ronú sílẹ̀ yìí á rí ìbàjẹ́ tó tóbi tí ń bẹ ń bi ká máa tẹ̀ kéèbú ká máa bú aláṣẹ lórí èyí tó gbajúmọ̀ láwùjọ wá ń sìn tó yẹ pé látàárọ̀ tí ló fi sọ àwọn mi ò ní sọ nǹkan mi kù àtúnlẹ̀ ìbọn náà ọ̀kẹ́ wọ́n lọ sọ yìí pé láyé òun mi ní sàtìlẹ́yìn lórí títa ẹ̀jẹ̀ aláṣẹ kan lẹ̀ láéláé lẹ́yìn ti Usman wọ́n wá bí léèrè yìí pé wá o ìyá àbá Ma'bad bàbá Ma'bad ṣé ìwọ náà ṣàtìlẹ́yìn lórí bí wọ́n ṣe pa Usman ni khalifa ń ṣe Ọlọ́run tí wọ́n náà wà nú ẹni tọrẹ wọn lọ́wọ́ tí wọ́n fi dẹ̀jẹ̀ rẹ̀ lẹ ni àfa ní bẹ́ẹ̀ kọ́ wọn ló náà tóun náà ṣe kún wọn lọ́wọ́ ni pé òun náà bẹ̀rẹ̀ sí ní sọ àwọn àìdá tí Usman ṣe ìgbé Usman ṣe báyìí Usman ṣe báyìí kó fi lè jẹ́ àtìlẹ́yìn fáwọn ẹni tí wọ́n fẹ́ tàjẹ̀ rẹ̀ lẹ̀ kí wọ́n fi lè tàjẹ̀ rẹ̀ lẹ̀ ẹ̀yin onígbàgbọ́ òdodo kẹ́ ẹ máa sọ láì fi àwọn aláṣẹ yín káti ẹ̀ lódodo ni bó ṣe jásí fáwọn aláṣẹ tí wọ́n ń darí wá nàìjíríà wọ́n ní láì fi ń tòótọ́ ká máa wá sọ láì fi yìí ṣẹ̀rí ọgbà wọlé o ṣẹ̀rí ọgbà wọlé o pẹ̀lú nǹkan tí ó padà gorí rẹ̀ nípa àní níbẹ̀rù ẹ̀ lọ́kàn mọ́ á kórìíra rẹ̀ kódà yóò sì ṣokùnfà táàbì sọ wípé ọyá ẹjẹ á lọ gbàjọba wọn lọ́wọ́ gbogbo àwọn eléyìí pátá ẹ̀rí àkọ fún wa kátó wá fi kún pé a tún máa sọ̀rọ̀ wọn lẹ́yìn aráàmù tún lélẹ̀ yẹn náà ní àwọn tó já láṣẹ àbáwá máa bú wọn tó yẹ pé sẹ̀rí àti ẹ̀la gbọ́dọ̀ dán yẹn o kò dẹ̀ sínú ìkìlọ̀ rárá bí ti wù kọ́mọ gẹ́gẹ́ bí Suleiman al-Khawwas ti sọ wípé ẹnì yóò tó bá kìlọ̀ fọmọ ya rẹ̀ láàrin òun sẹ́ni tó wù wà pálapàla ẹnìyẹn ló ṣe kìlọ̀ sùmẹ́ni tó bá kìlọ̀ fún ọmọ ìyá rẹ̀ lójú táyé ó dójú tì ní o bá a ṣe wá ń sọ̀rọ̀ yìí á ti rí nu wa tí wọ́n máa sọ wípé tó sáwọn aláṣẹ nàìjíríà ṣé mùsùlùmí ni wọ́n ìbí mùsùlùmí làwọn ẹni tẹ́ ń sọ yẹn bẹ́ẹ̀ ni àwọn aláṣẹ nàìjíríà wọn ẹ ṣe mùsùlùmí aláṣẹ ni wọ́n ó sì kó sábẹ́ ọ̀rọ̀ tó ṣe ọlọ́run ti sọ wípé tẹ́ bá rí kófóró bò wá àìnígbàgbọ́ tó fojú ẹ̀ lára wọn bó ti hàn lára àwọn aláṣẹ nàìjíríà wípé aláìnígbàgbọ́ ni wọ́n tàbá wá rí àìnígbàgbọ́ tó fojú ẹ̀ bó ti fojú ẹ̀ lára wọn yìí gẹ́gẹ́ báwọn àfa wa ti máa ń sọ èyí dábì sọ wípé àwọn ajókòó pọ́rọ̀ wọn lá máa sọ látàárọ̀ dilẹ̀ sùn sálágbára àti gbàjọba lọ́wọ́ wọn tá a bá sì lágbára àti alágbára àti gbàjọba lọ́wọ́ wọn débi pé tá a bá ní ká gbàjọba yẹn láburú ta ní ń ṣẹlẹ̀ onílékèlè kan sí kíníyàn ò ní lágbára sí lẹ́yìn náà ní pé tá a bá gba ìjọba yẹn lọ́wọ́ wọn tán sáré lomiin yóò da jù wọn lọ tá a fi sí i fàlìjàwábù là èsì táwọn wá náà ni pé a lè rí i àti àyà tá a máa lò àyà sùúrù ni o lásìkò yìí torí ọ̀lẹ́ ni wá àkọ́kọ́ ní àlágbára àti gbàjọba lọ́wọ́ wọn tá a bá jẹ lágbára la ní tá a fi si tí ó dà jẹ sí bẹ́ẹ̀ yìí lọ ta ló ń tọ̀hún gbogbo eléyà rè pé ó lè ṣẹlẹ̀ tá a bá sì lágbà aláburú tó tóbi ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ yìí tó wo jù lọ ló tún máa wáyé àti sùúrù la ṣe lẹ́yìn tá a bá ṣe sùúrù a tún máa bẹ lọ́hùn fún ọ kì í ṣe pé láàmú àṣẹ afáwọn afọ̀gbẹ́ ìlú bọ̀nà ìyáàd wọn ní tóun bá ní àjọyọ̀ oró kan péré tí máa ń gbà ọ̀sẹ́ni tóun ó ṣe é fún jàlá tẹ́lẹ̀ lọ àwọn àmì ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run dákun tún wá ṣe tún àwọn aláṣẹ wa ṣe o ọlọ́run tún wá ṣe tún àwọn aláṣẹ wa ṣe o ọlọ́run dákun fi wá lọ́kàn balẹ̀ ńlò wa o ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ lórílẹ̀‐èdè wa o ọlọ́run dákun làwa mi gbogbo wàhálà o ọlọ́run dákun wá foríjì kó ṣe ìkẹ́ fáwọn òkú mùsùlùmí àtàwọn ẹni tí wọ́n ọ̀pọ̀ tiẹ̀ tiẹ̀ tí wọ́n kú níjẹ̀jọ́ ní Kánò ọlọ́run dákun bá ní foríjì wọn bá ní kẹ́ wọn ọlọ́run dákun ṣọ́ wa níbi ohun tá a mọ̀ àti a mọ̀ nínú lábúrò ọlọ́run dákun ṣẹ́ wa fún fún ìjọsìn rẹ gbogbo àwọn ẹni tí ọba dùn ọlọ́run dákun bá ní wò wọ́n kàn ọlọ́run dákun ṣe dẹkùn fún wa ọlọ́run má jẹ́ àmọ́ sọ̀rọ̀ ọlọ́run dákun pèsè fún wa bọ́ọ̀ bá ṣe wá pèsè fún wa ọlọ́run dákun ṣe ìbùkún fún wa ibadallah inna la malaikata yusalluna ala nabiyya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima allahumma salli العالمين إنك حميد مجيد قوم إلى صلاتكم رحمة الله تعالى